السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم ولو أترى لكم إجاءة لكم إجاء سيأكل يا صلاتكم على محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم أكبر بوابتي ونجكو سوريا وفاوا والإمام والشيخ عبد القادر ولا تجد أبو نعيم توافات ومن يقوة ووتيجة أمالكو أتي أو جماعة أجل تي أو شيخ وأبو أنس تي وشاء يقوى بسي عليك كتنجة عليك تي عليك تاري فجوري تي أمام قديري tá a máa ń múra bó o a ti pàdé rẹ̀ dáadáa tí ó tó Ramadan bá a ṣe máa ń pàdé Ramadan àti bí wọn ṣe máa ń dùn nígbà tí Ramadan dé àti gbogbo ìpèsè àti ti àlùkìyámà tí àwọn èèyàn máa ń pèsè kalẹ̀ nígbà tí Ramadan dé ń jẹ́ kó máa rinlẹ̀ fún wa wípé Ramadan gbèrò. pé ọmọdọ́mọ tí wọ́n rí ohun àlejò tí ò ju àwọn àlejò yòókù lọ ni ó ní ká lálejò tí bá a ti ń fẹ̀mí gidi pèsè kó bá wa dáadáa bẹ́ẹ̀ náà là ń fara gidi pèsè ẹ̀ka lẹ̀ kò sí tó mú wa tẹ́lẹ̀ nítorí pálọ̀wọ̀n bá a rí kí ọlá tí ń yọ́lọ̀ wọn bá wa ó sàlàyé gẹ́gẹ́ fún wa nípa Ramadan ó sàlàyé gẹ́gẹ́ fún wa nípa orí tí ń bẹ́ẹ̀ lọ lọ́wọ́ ó sọ̀làyé fún wọn nípa àwọn kan dáadáa àdéhùn dáadáa èyí tí ọlọ́run bá kalẹ̀ fún gbogbo ẹni ọlọ́run bá ní kí ọmọbọ́ọ̀nù sojú rẹ̀ kó sì yìí náà ó lè má àwọn oṣù mẹ́rin tọ́lọ́run ọ̀wọ̀ tó lọ́pọ̀lọpọ̀ àtàtì ọ̀pọ̀lọpọ̀ àtàkùn ọ̀pọ̀lọpọ̀ pàtàkì pàtàkì tẹ́sí ọlọ́run bá àlejò ọlọ́pọ̀ sílẹ̀ nínú rẹ̀ ní gbénu rọmọdọ́nù yìí nínú ọlọ́run bá àlejò ọlá ti sọ ọ̀lùkùnránù kalẹ̀ fàánzọ̀rọ̀ lọ́ọ̀hún afùgọ́lá lukútu bíi àlá afùgọ́lá rùwọ́sọ̀lẹ̀.

àsìkò tí ń jẹ́kò náà lọ̀gá àsìkò fún tí ń náà lọ̀gá òun tọ́lọ́wọ́n ọba àlekè ọlá ní kí sọ̀kalẹ̀ òun náà lọ̀gá òun ní ló tọ́lọ́wọ́n ọba àlekè ọlá ní kí Muhammad kó fún Ramadan nínú rẹ̀ ni pé anábíwá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n jẹ́ pé wáyé pé ìrẹ́jẹ́ Ramadan nígbàkúgbà tó ṣù Ramadan àbádé fúti àbúwábò jìnnà lọ́wọ́ pàṣẹ káàmà láyéka kí wọ́n sí ilẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn àlẹ̀kùn àlìjẹ́nà kí wọ́n fadé lọ́pọ̀lọpọ̀ àwọn ilẹ̀kùn tí ó mú ìyàwó náà wọ̀sùn fìdá ti ṣàyàtì lọ́wọ́ tó pàṣẹ kí o gba àwọn èṣù àtàwọn èṣù tí máa ń kó àyè rojú àyè rọ àyè bẹ́yà tí èké kí ìhàn ṣe ọlọ́wọ́ bá àlejò aláṣẹ kí wọ́n dè wọ́n mọ́lẹ̀ bí ẹni tí wọ́n kó tọ́pọ̀ wọn lọ sínú ẹ̀rọ tí wọ́n ní tí ń pè ní èèyàn ní ọ̀rọ̀ wọn ò ní fúrídọ̀ máa bẹ́ẹ̀ làwọn ọmọ ìṣù àti ìṣù ká fún àyàn sí Ramadan ní lọ́fà nígbà Muhammad sallallahu alaihi wa sallam nígbà tí Ramadan bá wọlé àlẹ́bí máa ń ṣe ká ìkíni káàbọ̀ welcome fún Ramadan nílé bí àwọn sọ̀hárà tí àtẹ́kùn shahrun mubarak ẹ máa gbọ́ ẹ máa tẹ́tí gbọ́ ó ti dé wá báyìí oṣù àlùbáríkà kí ló fà á tí rọmọdún náà fi jósù àlùbáríkà oṣù àlùbáríkà ni nítorí pé ọlọ́run ọba àlejò ọlá ó ọ na àlùbáríkà lóòótọ́ ni pé gbígbà rẹ̀ ká ń gbà rẹ̀ kí sàwọn nìkan là á kọ́ gbà rẹ̀ rí nínú ẹ̀jẹ̀ ẹni sínú oṣù àlùbáríkà yìí ó tún máa wá jẹ́ ẹ̀bùn fún àlùmọ́ àlùbáríkà tí ń yàgò máa nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tọ́nà ọba àlejò ọlára ànábì àlùbáríkà sí yìí ló fà á tí ni wọ́n fi gbọ́dọ̀ máa dùn ara wa sì gbọ́dọ̀ máa yá nígbàkúgbà tí a bá gbọ́ wípé Ramadan àti súnmọ́ ká máa sì pèsè dáadáa pébò olè nínú oṣù jẹ́nu àwọn ìgbàpá òwá àwọn ẹni ọlọ́run máa ń yọ kóno náà níbàámu sí ìlàbáyé òṣìṣọ́lọ́ ọba àlejò ọlá sallallahu alaihi wasallam òlìláyé bí ọ̀tàkọ́ pẹ̀lú Ramadan àwọn kan ó máa bẹ a máa rí wọn ní ìyá ọmọ alátẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ọmọ náà ni wọ́n máa wù tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí Ramadan náà bá ti wá dé Ramadan ọlọ́run ó fi sábàbí fún tọ́ tí ó wá jáde kúrò náà tí ò ní wọ náà bá láì ní gbà sùkò lù mo gbà yí pé gbogbo ọ̀yáyá bá a jẹ mbẹ láwọn àyè báyìí wọ́n ti kàtó wa létí lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ọlọ́wọ́n bá a lè fi ọlá a ti gbọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ òdìṣẹ́ ọlọ́wọ́n bá a ọlá tí ń sọ̀lá yẹ fún wa nípa ọlá Ramadan ṣẹ̀rí Ramadan ikú Ramadan láàrin àwọn oṣù yẹn ṣùgbọ́n táwọn fẹ́ báyìí sọ̀rọ̀ lé lórí láàrin ìṣẹ́jú díẹ̀ tó jẹ́ wọ́n ju wa láàrin òní wípé Ramadan wọ́n lọ kọ́nà wọ́n ti lọ́dọ̀ ìyá wọ́n lè ká bá wa sọ̀rọ̀ pé bó láti fẹ́ mánéjì Ramadan in the midst of al-qadawat al-fadhiyya the TV stations èdè bẹ́ẹ̀ àti the beach èyí tí ọ̀pọ̀lọpọ̀ a máa dé sílé ó jọ yé pé ayé ti wọ́ọ̀kì ju kí ó lé pẹ̀lẹ́ bá ní tv abónétíìsì nìkan ló lè ṣàkóbá ara rẹ̀ lọ. ó jẹ́ pé bó ṣe yẹ ká jọ fojú wò ká fojú èyí tí ó tún tóbi dáadáa wò ó kẹ́nu Ramadan wọ́n lè wọ̀sẹ̀ ìlú ìjìmọ̀ àyà. Ramadan in the midst of the social media bóòrò àti fẹ́ manage Ramadan when the social media are at our fingertips òmìnira ìnìkan tí ò láǹfààní àti access influence ní social media ó dọ̀ ọmọ tí ò láǹfààní àti dá fóònù ní àfikọ́rọ̀ rẹ̀ má fi kàtẹ́ bàbá rẹ̀ lóko àfi kí fóònù rẹ̀ má fi kàtẹ́ bàbá rẹ̀ lóko kíákíá ní ó sàrẹ̀ lọ ó fóònù àwọn tó náà ní lọ́nà tí ilé ń kọ̀nẹ́tà rẹ̀ socially bó ni ramadanu ṣe fẹ́ sáyé bó ni ramadanu ṣe fẹ́ dá nígbà táwọn nǹkan tí ò sí lánàá lásìkò àwọn ẹni àná ti wá dá mi pọ̀ jù wá báyìí wọ́n ń gbọ́ káwọn sọ́lá ẹ bá kàtà wọn ẹ̀ wọ́n lè lómi ń bẹ lójoojúmọ́ ní ramadanu yóò gbà kó wá lè mẹ́ta ẹ̀ lẹ́jẹ̀ odidi kó wá lè mẹ́ta ní ó kà fún ọjọ́ kan kí ẹ̀jú mọ̀ ní pé sílẹ̀ mọ̀dọ́ náà bá pẹ̀lú kó aláàbò àtàlá ní òkè fóònka kòránì tí ò ní kéré sí náìtì ní ramadana bẹ́ẹ̀ àwọn sára náà wá lórí ṣiṣi àṣà ìsinmi àwọn ọba àlejò ọlá tó fẹ́ẹ́ lè máa ń lè ní àti ní ẹ̀ka ó sì bọ́ sí ìbùsà ó bọ́ sí ìwò ní pàtàkì ní ìpàdé báyìí ó bọ́ sí ìwò nígbà tí ò sí náà mẹ́fà ó bọ́ sí ìwò nígbà tí ò sí ó kó síwù nígbà tí ọ̀pọ̀lọpọ̀ táwa kó sẹ́yìn kò sí lẹ́nu wọn gbàdá náà pé kí táwọn jòkó ti gbé àdékálìkì yá mi mi dáa tọ́lá wọn lá yóò da alhamdulilayi táyé ò bá ti mi dáa àdékálìkì yá máa dáa ìgbọ́dọ̀ wá tó gbò méjèèjì ọlọ́run lè kádà pé yẹn lè yíka pé èyí ó sùn òkà yóò ní dáa tó àdékálìkì yá máa dáa tó pé ń tẹ́ àríkà ń tẹ́ àrígbọ́ nínú òṣèṣì انه ربنا يديه قلت رمضان انه ما ينفع لإمام رمضان قل يا ولد الإمام ابن رجب الحنبل رحمة الله عليه نعطي له ونعطي له طريق المعرفة فيما لما وافل الأيام من الوظائف فقتل يسمع عنه له وبالك قتلهم في السماء كما ترى يا ما عباده إبادة وان دفن دفن tọ́lọ́wọ́n bá àdékè ọlá fi sáwọn ọjọ́ kọ̀ọ̀kan ní ọjọ́ ayé tọ́lọ́wọ́n bá fi pamọ́ sínú àwọn oṣù kọ̀ọ̀kan ní oṣù ayé. ìlànà ọ̀dọ̀ wọn jẹ̀bi wọn ni káàdà sọ̀lá fún wọn láwọn ẹni àná oṣù mẹ́fà kí rọ̀màdánà tó dé wọn máa ṣàdúrà ní pọ́nà níjẹ́ gbogbo wọn láyé oṣù mẹ́fà kí rọ̀màdánà tó dé wọn máa ṣàdúrà gbọ́dọ̀ rọ̀màdánà tó súnmọ́ yìí dákọ̀ níjẹ́ gbogbo wọn láyé tọ́lọ́ wọn wá gbàdúrà wọn tí rọmọdọ́nà wá dé bá wọn láyé ó tún wá oṣù mẹ́fà tó tẹ̀lé ṣàdúrà pé níta ṣe ń bẹ̀ níṣẹ́ orí ọlọ́dà bàbá wa. ìwé àwọn àwùjọ báyìí ní pọ́blẹ́mù àti máa wá dé sọ́ọ̀sì rọmọdọ́nù wọ́n kọ́ náà wá tó sọ̀tọ̀ ìyá àbí rọmọdọ́nù wọ́n wà sẹ́ ìlú lè ṣìwà ìyá tó pọ̀ ní àwọn irinṣẹ́ ìsúnmọ́ni. irinṣẹ́ ìbánisọ̀rọ̀ irinṣẹ́ ìmọ̀ntayé ń lọ nílọ láyé àsìkò tiwa bóò ní ó sì wá kó bá wọn tiwọn kò sọ́nà míì tí wọ́n níbi kí wọ́n kéwọn kán sì wọn tí wọ́n jẹ àlá kán sì ìjọsìn ọlọ́run kán sì wọn tí wọ́n fi níwọ̀nba òun náà ti ń bẹ àwọn ẹni àná ṣùgbọ́n bò láti wá sí bára wa ní owó oríṣiríṣi ni ó máa ti gbàyọ tọ́ni fìtínà tọ́ni fìtínà ayé tọ́ni fìtínà mọ̀lẹ́bí tọ́ni fìtínà alábàáfẹ́ ọ̀tọ̀ ní fìtínà ọ̀tá tọ́ni fìtínà irinṣẹ́ ẹni tí wọ́n ń pè ní tẹkinọ́lọ́jì tó kó bẹ́yàn lákàkọ́ náà alùpàdàwà tó fàbọ̀ ẹ̀yà tí wọ́n máa ń lò fún ohun ìní tí àwa lè pè ní channel èyí máa ń bá ọ̀pọ̀lọpọ̀ àwọn díṣì táwọn ń pè ní satellite channel tí máa ń bá a wá ọ̀nà ń tẹ̀lé kan wà. kì í ṣe gbogbo èèyàn ló ní access tẹ́lẹ̀ àfẹ́ni ọlọ́mọba ní kó ní nǹkan pè ní tẹlifíṣàn lè kì í ṣe gbogbo ẹni tó ní tẹlifíṣàn gan ni ó ní access sí satellite channel àfẹ́ni ní kó ní díṣì àti different. Uh, modern decoders èyí táwọn èèyàn fi ní access láti máa wo tí ń lọ ládùúgbò tó ju àdúgbò tiwọn lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tí wọ́n bá ní tv ó lójú channel tuntun tí yóò lè gbé bí àdúgbò yẹn nìkan ni bọ́dà tí yẹn bá ní tv lásán èèyàn ní máa ń tí ní nọ́mbàdàn bó ti lọ lẹ́kọ̀ọ́ nìkan ni ó máa jẹ́ dáàmà rí àfi national tv dáàmà tí ẹ̀ ń tì ń gbàdá lọ́wọ́ òun ló tún pọ́sibú káwọn máa ti mẹ́nu tiwa bí èkó ń bí àti bòmíì bẹ́ẹ̀. bàbá yìí tó ń dàgbà tí ń kọ́ ní ìdàgbàsókè ń bá wọn kà yìí ó di pé ààrẹ tí wọ́n ń pè ní alùpàlàwàtú alùpàbọ̀ èèyà tí wọ́n ń pè ní satellite channels nítumọ̀ yìí pé ẹ láǹfààní àti orí kọjá tí ń bẹ nínú yín ẹgbẹ́ ròyìn ẹlẹ́fẹ́ máa gbọ́ ni ẹ láǹfààní àti orí ju ròyìn tí ń bẹ nínú ròyìn lọ ẹgbẹ́ kàfẹ́ máa ti ń ṣẹlẹ̀ ní ẹ láǹfààní àti máa ní ti ń ṣẹlẹ̀ kọjá àdúgbò jẹ wà lọ. níbi pé tí wọ́n bẹ̀rẹ̀ sí máa dàgbà sókè ni pé lónìí tá à sọ yìí gbogbo tí bá ń jẹ́ ìlú orílẹ̀ ayé tọ́ ní ìdọ́lọ́wọ́n bá àlékè ọlá tó kẹ́ ọmọ ènìyàn dé tó tó tó ń ti dìkẹ́ náà ti pọ̀ tó à ń lé pọ́lẹ́sẹ̀ náà ni. ní lọ́wọ́lọ́wọ́ báyìí ní ẹni wí ẹ̀ láyé afẹ́màkí ní ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú òkú ọlọ́ wọn ti máa kí gbóhùn ní alimọ́sùn nàbàwí á máa wò báyìí dàrẹ́tì ni. kọ́dà wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àmì pé ẹ lè máa bẹ́yàn sọ̀rọ̀ ẹ lè máa bá bàtà oníṣọ̀ tẹ́ sì gbé kínú sẹ́gbẹ̀ báyìí ni ó sì gbé súnra ó sọ pọfíṣọ̀ ọba ni ó sì gbé sẹ́ e ẹ rò bíi pé ẹ ń bá sọ̀rọ̀ ni bẹ́ẹ̀ àti ṣe ń pọ̀ nísìn ọ̀rọ̀ ẹni tí à ń kọ́ ọ̀rọ̀ nìkan là ń rí ààrẹ ń tà ń sọ̀rọ̀ ibi tó wọ́n tó á máa ní bisọ́lá àdùkú wa máa ní àwọn àdúgbò ti ti ní bẹ́ẹ̀ tó ń jòkó báyìí ẹ̀ẹ́dẹ̀ tó ń bí ẹ́sìnkì náà ní ẹ̀ẹ́dẹ̀ tó ń bí ẹ̀sì máa rí ẹ̀ẹ́dẹ̀ ẹ̀gbọ́n kan báyìí ní kíkí tí ẹgbẹ́ lè fọ́ kàkàrẹ̀ kẹ̀kẹ́ bá lọ níbi tọ́lọ̀ ní kí ìlà káyì kó dàgbà sókè dé lórí ìnáyà àti tọ́lọ̀ fún wa mọ́nú aburú àsìkò wà èèyàn á bẹ̀rẹ̀ sí máa lò bí ọlọ́run ti sin ọlọ́run wọ́n ti ó ti gbé àwọn tó bá lọ́wọ́ ra díṣì nìkan náà ni wọ́n lè yìí tí ò kó o ló wá ló ra díṣì ayélujára rọrùn ọjà bẹ́ẹ̀ pẹ̀lú fóònù tí ń bẹ lọ́wọ́ kọ́dà tó lè má ju four thousand naira one thousand ó tún lè sọ́ọ̀lì kọjá sí ìrìnàjò rẹ̀ wọ́n kọ́ lẹ́nu wọ́n dáwọ́ lè ní bọ́ọ̀lù díẹ̀ díẹ̀ wọ́n dáwọ́ lè ní fesibúùkù díẹ̀ díẹ̀ náà ó lè mẹ́gbà àwọn fíjọ́sì káwá dáwọn fóònù láti báyìí ti wá dànù ọ̀pọ̀lọpọ̀ social media social network àwọn ọ̀nà tá a lè gbà fẹ́lẹ́ lẹ́yìn mo fẹ́ fẹ́lẹ́ sọ̀rọ̀ mo lè fúra ìbá sọ̀rọ̀ ẹ̀fẹ́ ń kà ní méjì méjì àáka more than three hundred different social networks facebook kà lè jẹ́ kí wọ́n fẹ́ bọ́ yín lápẹ́ mi ìwé àwọn èèyàn máa fẹ́ group tí yàrá lè fi connect èèyàn ní ibi kíbi tí wọ́n bẹ láyé more than three hundred gbogbo ẹ̀ ló sì lè fi àwọn èèyàn kọ́ ní ẹlòmíì ó bẹ̀rẹ̀ ló ní account every available service aburú táwọn nǹkan yìí wọ́n kó wá báwọn ènìyàn sóun ló pọ̀ jù ní àbí dáadáa kíyàn ọ̀nà kíyàn pọ̀ náà ṣe náà mi kọ́lọ̀ ti ní ká lajú lásìkò sí ni kí ló fẹ́ fi pọ̀ nẹ́ẹ̀tì ẹ̀ kí ni tó dà yẹn ká pọ̀ láyé bẹ́ẹ̀ ṣe fẹ́ kí oníṣẹ́ àwọn nǹkan báyìí kí ní nìkan nìyẹn ó fi pọ̀ nẹ́ẹ̀tì yẹn. ìsìláàmù kọ́ wa náà pé níbo ló gbèsè rẹ lọ bóòlù sì gbọdọ̀ gbé lọ ndị dàbí dị tí lẹ́kọ́ ọwọ́ nìyẹn fi pọ̀ láti yẹn ó tún ní bí ìyẹn ti gbọdọ̀ bí kò jẹ́ nǹkan tí ìyẹn àti yóò ní gbàgbọ́ pé ń pè ní ìyà yìí àwọn àkóbá tó kó bá mi àkóbá táwọn irinṣẹ́ yìí tó kóbá àwùjọ ènìyàn pọ̀ ju dáadáa lọ. àwọn fóònù ti tọ́lá wà yìí ó bẹ̀rẹ̀ má ti ṣe nǹkan tí ò lè fi ṣe mọ́ àfi tí làákà ìṣe ò bá àwọn different features tí wọ́n kó sínú àwọn fóònù tọ́lá máa ní kí làákà yẹn kàn lọ jáde jáde àfi fóònù tó lè ṣe báyìí ẹ̀ tó máa yà lọ́gbà ọlọ́mọ̀tánù oríṣiríṣi nǹkan ni wọ́n ti kó sáwọn fóònù yìí in fact bó bá ti wọ́n tó làwọn tó lè ṣe ń ṣe ń pọ̀ tó ẹ̀rọ àwọn fóònù yìí àdúgbò tí bá ń bẹ nípò rẹ̀ yányá dé orí tẹlifíṣàn tí ń dé gbogbo àwọn ọ̀sẹ̀ yìí àwọn àfa àwọn sọ̀rọ̀ kan nípa wọn àwọn àfa wọn ní tìlárún lóòrùn àdéhùn tìlárún lóòrùn àdéhùn wọ́n ní ọ̀bẹ olójú méjì a ah, nítorí pé nìkan mú ọ̀bẹ lọ́wọ́ ó wá gbé e lọ́wọ́ ẹ̀ jẹ́ ní wọ́n ń jẹ lọ́wọ́ rẹ̀ kápó wàhálà ká máa kó èrú kápó ìníkórira ọ̀bẹ ní èmi jẹ́ pé yányá náà kí yányá má tó tẹ́lẹ̀ wọlé ó lè má jẹ́ rí ní ọ̀ǹgànì solution àdìsẹ́wọ́ àti wọ́n yẹ ẹlẹ́gbẹ̀ẹ́ wọlé bọ́dẹ̀ àti bẹ́ẹ̀ sọ ní nù man hajj ahli sunna ni man hajj sunna wọ́n fi yẹn lẹ́lẹ̀ yẹn àwọn kan afẹ́ sọ di bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òfin mi ṣe é kìí ṣe man hajj ahli sunna ẹ̀ka pẹ̀lú ọkọ̀ wọ́n níbi tí a bẹ̀rù ewu ẹ̀ dé tá a sáfẹ́ ewu ìbànújẹ́ àpótí ìbámidálé ìnirú yẹn gbèsè lẹ́nu nínú ọ̀sán báyìí bí àti àìsẹ́rì lé ní àti àìlébìsì lé ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa ti sọ̀rọ̀ látara nǹkan mí tó ń yára ba ayé jẹ́gẹ́dẹ́gẹ́ lọ. bá ti bẹ̀rẹ̀ sílé lásìkò tó ọ̀sẹ̀ ń lọ o lè mánéjì kó o wọ́n ti wò. bá ní bí ìṣìṣẹ́ lé lè mánéjì bí àti lísìí náà omi ọ̀fẹ́ máa ní ju two channels lọ tí mùsùlùmí náà àwọn channels lọ báwọn ẹ̀rọ sẹ́mi tó ń bẹ ẹ̀yìn fóònù táwọn nǹkan àmì ìsẹ́mi àti ilé májìmá tí ń ṣe irú kẹta àti sáfún látara tẹ́lẹ̀ ń ṣe the work bí òsì lẹ́yìn òsì ní ṣe fún àwọn nǹkan yìí wọ́n ti mú wa ńlá ti gbọdọ̀ wà lọ́jọ́ ìgbìmọ̀ kódà ó ti dẹ́ kú ò ní pé ah, kò tọ́ ká ó dára tó ní àdá àrùsùn náà ẹ̀mọ́sọ ẹtí mọ́ lọ fóònù mọ́ nítorí níta àṣírí gá ah, fóònù fi ba ayé àwọn ẹ̀jẹ̀ àmì nǹkan míì tó ń dáyé tí a lè sára rẹ̀ kó wa fún tó fóònù lọ sẹ́ni káàlù súnà má jáde níta báyìí òtútù kí n bẹ́ẹ̀ ní ọdún káàkiri láwùjọ tí wáyé téèyàn ní sẹ́yìn ò ní bẹ̀rẹ̀ gbégbégbé náà ẹ̀ tẹ̀kọ́ tẹni tí ẹ̀sìn àti ìjẹ́nìyàn yín ò bẹ́ẹ̀ lè kó sí kí yẹn bẹ́ẹ̀ wọlọ́wọ́ bá alẹ́ jọ́lá àbí kí yẹn rí mánéjì ọkà rẹ àbí kí yẹn rí kó o lè yẹ ṣe gbèsè ńgbà tó wáyé kókò lọ́kọ̀ wá lórí a ní sẹ́kẹ̀lé má ẹni tó ní sẹ́kẹ̀lé kò sí ẹ̀rọ adéṣì tí ó fàwọn sẹ́nẹ̀tì ní àwọn sẹ́nẹ̀tì àdúgbò tí wọ́n bá ti ẹ̀ sọ nǹkan burúkú mbẹ́ kò ní gbogbo wa la ní fóònù sẹ́yìn máa ń fóònù sí mi lọ́wọ́ yìí kò síṣẹ́ ẹ̀ náà kàtí ìyàn fẹ́ ṣe ní ìlú náà tí fóònù yìí ò lè ṣe. kò síṣẹ́ kan wallahi billah tí ìyàn lè ṣe tẹ́ ẹ̀ bá ká màá débẹ̀ lóko ní ìka bíi two thousand and five àwọn ní sùn ní ọlọ́run ní lọ́sùn nìkan náà wọn ọ̀gá ọlọ́run wá sẹ́ ó wá ní àyè títí sí ká máa lọ wa ó wá sọ fún wa pé bá ń wá kìnnìkan kìnnìkan mo kà gbọ́dọ̀ lásìkò yẹn mo wá lọ ṣùgbọ́n mo kà wá tẹ̀ síbẹ̀ ẹ wò bí wípé wọ́n ń ṣe tutorial fún yàn bẹ́yìn ó ṣe di bàbá bá ní gbogbo yìí ó fẹ́ yẹ kàtí kí aburú kàtí àlẹ́ yẹn lẹ́yìn òtún lè sùn náà ọ̀lẹ́ ọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀ O ní ẹ̀rù fi ń bà wá pé tẹ́lí tá à ń bẹ̀rù fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ níta àwọn rí lára àwọn fóònù yìí jù bẹ́ẹ̀ lọ fúláwà tó ń jẹ́ fún bẹ́ẹ̀ náà ọ̀wọ́ yẹn the other side ìsọ́nà kàtíyàn lè rò pé tíyàn bá jù kó tì í ìyẹn lè ìwà ìjọ́nà táwọn kìíní inú òkú sí táwọn fídíò tẹ táwọn tíìlì ilé òǹgbà òkú sí ó dìpẹ́ndì inna hadaynahu sabila imma shakiran wa imma kafura fa alhamaha fujuraha wa taqwaha ìyẹn ni ó di táyì bí ẹlẹ́wà kékeré fi mẹ́lẹ́ yìí ìjọba ní tẹ́lì tẹ́lì bí ìṣìlẹ̀ wọ̀lọ́ ìṣe ìṣẹ́lì pé látàárọ̀ dọ̀ sọ́ndalẹ́ twenty four hours buhari nìkan dín nàgọ́ ọlẹ́yìn bẹ́ẹ̀ ó láwọn ọkọ̀ náà tó kẹfẹ́ olùmọdé wọn ipò tí mo wà ń kọ́ máa yẹ social service ìròyìn irú mi wálé nífẹ̀ẹ́ nílé ìwà ní ní ọwọ́ padà wá ní lé ọ lè má kì í ṣe rọmọdọ́nù nìkan là ń sọ ní sùn àní jẹ́nẹ́rà gbèsè ayé rẹ̀ kí n tí ó máa wò nínú ilé yín kò ní dábúrú. torí pé subhanallah àwọn tábà ti ní ẹ̀sùpẹ́ǹsì pẹ̀lú àwọn chánẹ́ẹ̀sì tí máa ń bá wọn díṣì àbí dìkódà tá à ń lò wá wọn. wọ́n rọ̀ ọlọ́wọ́n bá ẹ̀jẹ̀ wọlá ń tó sùúrù fáwọn ènìyàn ọlọ́wọ́n bá ẹ̀jẹ̀ wọlá ń ṣe sùúrù fáwọn ènìyàn. ẹ̀yẹ́ ti ẹ̀ka ìdìbòlẹ̀ kẹrọnú síwà burúkú kan tí ń bẹ lórí ayé wọ̀wọ́ ìntánẹ́ẹ̀tì kan tí wọ́n máa máa yàn pé ìwọ ni kọ́ máa bá wa pèsè ìgbà burúkú wọ́n lè má láǹfààní àti torí ẹ̀sìn náà kò sí kíní kan wà burúkú mọ ọlẹ ní wọ́n lè má wà tiẹ̀ wọ́n lè má fi bọ́wọ́ àti àwọn ń tiẹ̀. wọ́n lè ní kẹ́lì lẹ́lẹ́kọ̀ọ́jú bí kẹ́lì kọ́ o nítorí fún àwọn àṣekọ́ tí lẹ́bà sì ń bẹ́ o lẹ́ṣọ̀ àfáàgbà súnà báyìí ní màgọ́ àbí kòhánì báyìí ní kẹ́ máa pílé kẹ́lì ṣe lápèjú o ní channels kan ní Saudi à ń pè ní Saudi hadith ìkànnà bẹ wọ́n ń pè ní Saudi Quran ti Saudi Quran ẹ̀rọ ọ̀gbìn káàbá twenty four hours seven days ni wò ní play kẹrẹ kọ wá dẹ wò ní sùn bẹ́ẹ̀ tí nàá ti bá lọ lóko àbí kí á subscription tẹ ló bá gbọ́ kúlókù twenty four hours seven days wò ní wọn ti máa gbé gbogbo oríṣiríṣi ìran àwọn olùkọ́ wà ní ti tẹ́ẹ̀mà kan mẹ́lá yé lẹ́nu pẹ́pẹ́ yìí òun lẹ́yìn fi jòkó tì lẹ́bi ń gbé ìmíjẹ́lì lẹ́yìn lẹ́bi ṣe ṣáàbùkù bẹ́ẹ̀ ẹ̀tọ́ lẹ́yìn ilé ìmọ̀lẹ́ni tí ilé jẹ́ pé twenty four hours náà ní wàá ní wàá dún bẹ́ẹ̀ lójoojúmọ́ wà láyà àbúrò yẹn bẹ́ẹ̀ èso oníwọ̀bẹ̀ tẹ́sù bá ń sá fún ilé tí wọ́n ń ka bátọ́rọ̀ mẹ́ ẹ̀dẹ́kùn ilé tí wọ́n ń kó ní ní kò wá ní mẹ́ bóòrò ló wá ní yóò sá jìnnà sọ́ọ́dí fún àdéhùn sọ̀rọ̀ yìí wọ̀lọ́ọ̀yì ọ̀rọ̀ bèrè káàbà fún twenty four hours yẹ àdéhùn àdéhùn ní ìbáfẹ́ náà lẹ́ka kẹfẹ́ jòkó sírú àwọn tí ó sírú sírú sírú sáyẹ́ǹsì fódìdí oṣù kan ẹ̀ẹ́dìrẹ́ káàbù ẹ̀ wọ́n máa kà á máa wá wáyé tútù máa rẹ̀ lé èwú àbẹ́rẹ́ bá wù ní. ọ̀dọ́ àbí wọ́n sùn tí wọ́n bá wa kílẹ̀tì showroom dáàbì máa wo tv àwọn kàyé nìkan ni wọ́n jẹ́ kárí access àgbìtàbákẹ́wò àwọn ọ̀nà àtúwì ìjọba táàmù adínàkọ́ ọ̀rọ̀ nípa ẹ̀sìn àwọn àfẹ́sìn táàkà ń gbó kọ́ wọn káàrí wọn yà á máa yọ wọn tèfé tèfé báyìí á máa gbọ́kọ́ ní sọ̀rọ̀ ni ó lè kírètì ìmánì sáwùjọ bẹ́ẹ̀ náà wà ní fóònù náà wọn pọ́blẹ́mù sí kàmẹ́ni pọ́blẹ́mù ẹ̀mí wa pé àlè dábàdá pé láti sí o ẹtì tv yẹn ẹ má ti tv má ẹ má yà wọn àbá àsúnà tí ó jáde sínú tv tí ó fẹ́ fẹ́ fún wa ẹtì ẹdì oyin ẹ má gbọ́n ayé má yà wọn àbá àsúnà tí àsìkò dájú ẹni bí sí ẹ lẹ́sọ̀ wọn to the border audience àsìkò yìí náà nígbàdàn náà ni ẹ má lo fóònù mọ́ wàyí má yẹ pé gbogbo wa àti tí ìyẹn lọ bí wọ́n fi á facebook gan ni ṣé wọ́n lè tẹ fóònù láì lọ pàdé nǹkan tí ò dá pọ́blẹ́mù yẹn láti gbọ́dọ̀ sọ wípé àwọn nǹkan yìí nípìnlẹ̀ ọ̀lọ́ ìpìlẹ̀ tó burú o àwọn tó ṣe ò bá ṣe pẹ̀lú àníyàn àbúburú kì í ṣe ń dá lè di gbogbo ẹnu sọ wípé ẹ jìnnà sí nítorí táburú ní wá nítorí ẹgbẹ́ wa ìṣọ̀mọ́ ayé àkàrí pé ṣìlá ọ̀hún zúù ẹ̀dẹ́yìn àwọn nǹkan yìí ti di ọ̀bẹ olójú méjì a lè ló fún dáadáa a sì lè ló bá burú nígbà bá lò ó fún ní ó dìsáìdì ó ní ó sàlàyé ìdájọ́ fún wa pẹ̀ntì àwọn àdìbáyé sí wa nígbà tá a mọ̀ pé ọkàn ìní àti yín máa ń lẹ àbá nígbà tí wọ́n sọ̀rọ̀ yìí fún wa hadith yàrá Aisha radiyallahu ta'ala anha tí wọ́n ń fún akójúṣe ọlọ́wọ́n bá àlejò ọlá káàna ẹ̀kọ́ bẹ́ẹ̀lú zọ̀jà kìíní ọmọ ọ̀sọ́ yìí pàǹdàbí a máa fẹnu fáwọn àyàwó rẹ̀ lá kọ́dà ká máa gbà rẹ̀. yàrá àyà wa fi fún ìgbẹ̀yìn hadith wípé wàhùn wa amúlẹ́kù kúmìlì èlòbìbì wà nábì tẹ́ rí wọn ó mọ kàn án rẹ̀ mú ó máa rà mú dúró jù mí lọ. lómìnira òun lè ní kó ń pa ìyàwó wọn lẹ́nu lábáyé tí ń tí ń jẹ́ má ṣe ń lọ́kọ̀dà wá kẹ̀lẹ̀ sí tí o bá máa pé ìwò lẹ́mìí báwọn kẹ̀kẹ́ má ṣe tó o ti kó o ṣe ní kílẹ̀ báwò rẹ́dẹ̀dì kó o ṣe ní kílẹ̀ kọ́ ìrìnkọ́tọ̀ ọ̀dẹ̀ má ìgbà tí lọ́sẹ̀ àmọ̀lẹ̀kẹ̀lẹ̀ èrè níkà ọ̀ níkà pa lórí ẹ̀mí rẹ ẹ̀mí rẹ lẹ díẹ̀díẹ̀ báyìí sún lé orí bí ó ti ti kàn ń pò ó níbi ìgbẹ́bí rẹ kú lójú ọ̀nà kíákíá irú ń tàn kọ́ ànífẹ̀ kan má ti ìyàwó rẹ tòun ti tó tó kí ìyàwó rẹ kọ́ sònà àwọn ọba pẹ́pẹ́ ni mọ à ń bẹ̀rù kí ìsèǹtótò má padà wá sí lọ síbi ìkẹjọ burú dáì àwa ni má sèǹtótò látara tá à ń sá kókó lọ kó sí tí ò lọ láti advice yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ pé twenty two kìyàn ń tẹ́lẹ̀ kìí ṣe wọ̀ kò ń ti gbé kìyàn máa wo fóònù wà láì kìí ṣe wọ̀ kìyàn ń jòkó ti youtube kìyàn máa wo wá sí kìí ṣe wọ̀ ṣùgbọ́n láwùjọ tá a wà yìí láwùjọ táwọn ọ̀gá ti kẹ́ẹ̀tì ẹ̀ka lẹ̀kọ́ ìgbàlẹ̀ mẹ́ kìyàn bá lọ sí youtube láti kìyàn bá lọ bọ́wọ́ àti àpá àtúnà lọ́dà kọ́ kọ́ kọ́ rẹ̀ sí fresh engine bẹ́ẹ̀. wọ́n kọ́kọ́ fún ọ láwọn wá sí àwọn akọni bíbí àná wọ́n kọ́kọ́ polówó àwọn oríṣiríṣi fíìmù fún ọ ẹni ẹ̀mí ẹ̀rẹ̀ ò bá sì dúró déédéé á kí n wò díẹ̀ wò tí ó fi wò ó tọ̀gbọ̀n lẹ́mọ̀ kọ́ wá lọ wá sí àfa súnà ní oṣù tí wájú wò ní àdá ṣé súnà ni súnà dá ó kà tọ́ ni ṣé ọ wá torí kó fẹ́ ṣe ń tó ọwà lọ kúra rẹ sínú ìrújú ńláńlá ríbi ẹ́kà ló ń fẹ́ lọ́wọ́ àti àbá súnà nínú youtube náà ni wọ́n polówó fíìmù burúkú gan ní wàá di pé ẹ̀mí máa wá ba yàtọ̀ sí kí n wò ó kí n má wò ó kí n wò ó kí n má wò ó máa ní kí ẹ̀mí bú ó wà lọ kó sínú aburú wọ́n lè máa tẹ́tẹ́ ní ìgbà ìgbà ìgbà ìwá jẹ́rẹ́ ti àfa àwọn àfikà ni láti bọ̀ fún ọmọdún bẹ́ẹ̀ lójú yóò ṣe padà lọ sí èsì rí ṣáláàlì kàkà àwọn ìṣẹ̀lẹ̀ ń bẹ́ àwọn ikú ń pò ń tẹ̀lẹ̀ tẹ́lẹ̀ tó ń bẹ̀kẹ́ ojú ẹ̀ mẹ́ tí ó fi wò tó pèlè mà wọ́n ti wá sí ẹ̀kọ́ kí ló dé tẹ́ àlè fi àdìváìsì ara wa bóyá pé tàbá lè deactivate àkáǹtì wa ẹ̀kẹ́ ṣẹ́ẹ̀lì àwa tá a mọ̀ pé ẹ̀mí wọ wò ẹ̀mí wò lè bára wa wí tí a lẹ lọ́kàn èṣù àgbẹ̀dìmídìí ayé máa ń tètè rí gbígbọ́ kan wá lọ kí ló dé tí a fi lè fúnra wa lágbàá ṣùgbọ́n kì í ṣèwọ́ o kẹ́kẹ́. I will deactivate my account on Facebook, on Twitter, on whatever social network till Ramadan ends. ẹ̀yìn ìpínlẹ̀ ọ̀fọ́ àmì ma òṣùwọ̀n tó pé kò sí mo tí wọ́n nípa àwọn burúkú aburú ọ̀rọ̀ tí ó jẹ́ ni tí ó bọ̀ làákà ọkà jẹ́ ṣùgbọ́n àṣàwọ̀ àkàrẹ̀ yẹn kò sí kò sí bọ́ ní twitter ní àkáǹtì twitter àwọn èèyàn burúkú lójú ọ̀nà kò sí ó ń dáwọn ọ̀rẹ́ kódà àwọn sálábí nìkan lọ rẹ̀ lọ́wọ́ ju búùd náà kéésì àwọn ọ̀rẹ́ jẹ nìkan lọ́mọdé yọ abẹ́rẹ́ wọn polówó àwọn kan fífọ́ abẹ́rẹ́ wọn polówó fídíò yẹn ti náírà fídíò yìí kódà abẹ́rẹ́ wọn lè polówó nǹkan pé ọkàn nípa òní yóò ní lásán máa ní ń kan ní eh, òkú ní Ada òjò ayé ayé ebú wọn ò ní polówó nǹkan fún ọ láì ní ọ bọ́ kò pọ́sibú ó kò kí ẹni àti àfẹ́ gan rẹ́díò lásán láì ní gbóni ìyẹn ti gbọdọ̀ mánéjì àwọn kìnìún ìkẹ́ni àwọn ènìyàn ń dàgbà ìyàwó olùdíyà rẹ wá orí fún mi pé ń bọ̀ wọ́n lọ bá sọ̀rọ̀ ìyá yìí ti gba fóònù lọ́wọ́ rẹ̀ kò dé kó ní access tí wọ́n ń kájẹ lọ́kọ̀ wọ́n ń bọ̀. ẹnì wọn ń sọ fún mi náà jẹ́ àwọn òwò bíi pé tóun bá sún ijọ́ kan tóun ò bá gbórin òun lókè pé òun sì pé ijọ́ kan bá ń bẹ́ o tóun ò bá níbi gbọ́ orin bíi kó o kù. torí ìyá ti gba fóònù tí ilé ń gbọ́ omi bú lọ́wọ́ rẹ̀ fóònù tí a ti ràn án fóònù báyìí báyìí tí yìí kò ní àwọn fíjà bí nínú ọmọ yóò wá lọ bá fóònù ìyá rẹ̀ yóò wá lọ sọ tọ́lẹ́tì gbẹ́ni tí jẹ́ ń gbà yóò wá lọ wá bí túnú ẹ̀ sí rédíò kan ó ló kú mọ̀ yìí pé kò sí bí rédíò sì máa pé èsì wọn ò ní máa kọ́ mi ẹni tí oorun ti ba yé rẹ̀ kí ló ti lẹ́bù kẹ́rì máa. orípa bútàwọn nǹkan yìí ń kó sí wa lára á ti tẹ̀ tí ń gẹ́lẹ́ wa àìmọye nǹkan míì tí ń yẹbi láti tọ̀ àwọn sọ́là tí ó kà táwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni àwọn ti sọ di torí táwùjọ ti sọ wá di nǹkan tí wọ́n ti rí nǹkan lójoojúmọ́ àtàntì yẹn ń tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyọ̀nyẹ́ ń ẹni o. èmi àti yín gbàgbọ́ mi ò dá o fúdà aláwo nínú mẹ́mẹ́rì kàlẹ̀ mi àti yín àná orí mbẹ́ gbèrè gbàgbà wà gbà ẹ̀mí ò lọ fún mi fún wò sí gbórí nínú wa wò sí gbórí ní dẹ́lí wò sí gbórí lápẹ́ rí pé wọ́n ta polówó kí nìkan ló rẹ́díò wò sí gbórí pé ẹni tẹ́ ẹjọ́ ń gbélé ó kàn fúlẹ̀ rẹ ní kí ni ìdúró wá ń jẹ́ pé ń wá ń pààrà lójoojúmọ́ èṣù lè padà lọ gbé sọ́kàn yẹn pé olùkọ́ ló ń fa jù ní ìwúrọ̀ rẹ̀ jẹ́bù ká sọ́ra bá a bá ṣe lágbára máa àwọn àlùfáà wá ti sọ̀tọ̀ ìyá ọláyìí ń bẹ́ ń bẹ́ ibi tí yóò ti lọ́dún kìbìrì rí yusuf náà ni àbá àkàtó ti ń ṣe wá àti tí ń sọ báwọn èèyàn kì í ṣe báwọn tí ń ṣe wá àti mẹ́rin àbá wọn wá ti gbé yusuf ní tí ń fún akẹ́kọ̀ọ́ láàrú ìbá tí ó ní màálẹ̀ tí ń bẹ lára rẹ̀ ju màálẹ̀ tí ń bẹ lára fátíà lọ nítorí tí màálẹ̀ fátíà ìmọ̀lẹ̀ òòrùn ni ìmọ̀lẹ̀ sọ̀lábì fátíà ìmọ̀lẹ̀ oṣù kàdì ẹlòmíì tí ò sí wá sí àbáyé tó kàn sàbá pàdé wá sí i lórí Facebook YouTube tó bọ̀ yóò kó òòrùn tó ṣì lọ́kàn àyèmọ̀ yà àwọn ọ̀rọ̀ kúkúrú tá à ń gbọ́ pé ibi tí àbáàdé lọ fún òun kò sí àwọn aṣọ aládùúgbò tiwa àwọn ẹ̀fọ́ ni à ń kọ bí akẹ́kọ̀ọ́ adé ẹni wọn sáàbù ni akẹ́kọ̀ọ́ adé ẹni kí ni nínú Facebook ni wọ́n yà títí ní àti ní alámọ̀jẹ ìlọ́tẹ̀ ni wọ́n ní bí ẹni bí ẹni lọ́sà fún mi à lọ lóòótọ́ ni wọ́n lè sẹ́ǹdì ẹ̀sìlá tó WhatsApp wọ́n lè sẹ́ǹdì ẹ̀sìlá tó Facebook wọ́n lè sẹ́ǹdì ẹ̀sìlá tó ìbá àlọ́ ń tó ibá àlọ́ kó kó orí burúkú sọ lọ́kàn yìí a ti padà wà lọ kí o fóònù wa nígbà tá a máa ní ìdí dára tẹlẹńtà bá sọ̀rọ̀ tẹlẹńtà gbọ́rọ̀ rẹ̀ irú pákọ́mù làákùnra wa sí làbí gbọdọ̀ wà lórí kẹfún pẹ̀lú rẹmọdọ́nù tó ń bọ̀ yìí bá a bá tẹ̀ lé fún anifátiwá tí ká máa lo fóònù mọ́ bá a lè fún anifátiwá tí ká di activate compulsory àwọn àkáǹtì wa ẹ̀yìn social media bá a ṣe lè fún wa ń bá tiwa yìí pé kọ́dà ẹ gbọ́dọ̀ kàtẹ́lì tí wọ́n tọ̀mọ̀ lọ́rọ̀ bá a ṣe ní fún wa ní fatiwa pé rẹ́díò agbẹ́ńkọ́ o ká pa á fọdù wọ́n lọ́dọ̀ lọ́dọ̀ ṣùgbọ́n a fún wa láti bá ètò yìí pé ká fún wa àti fúnra wa ká sọ ẹ̀mí ara wa dà lérò ara wa tó bá kú láàrin ìwà àtọ́lọ́run wò pé kí n tí mo fẹ́ gbọ́ yìí kí n tí mo fẹ́ bojú rí yìí kí n tí mo fẹ́ wò yìí ṣé ní ò lè mi kú níyà lálùkìyà mà ní àbí ní ò lè mi kú nígbàdùn àánsà àánsà tí irú ìbéèrè bá ti wá fún ọ ní òní ẹtẹ̀lé anábìrin استفتي نفسك فإن أفتاك وإن أفتاك المفتون وأفتوك bèrè lọ́wọ́ ẹ̀mí ààrẹ náà kọ́ ọ tó bèrè lọ́wọ́ ẹlòmíì bèrè lọ́wọ́ ẹ̀mí ara rẹ̀ eléyìí wá dáa báyìí ṣé eléyìí ó gbé káwé mi kó máa pọ̀ sí ńládá ni àbí ní olè kó máa dínkù sí ńládá sọ ẹ̀mí ara rẹ̀ di àlùmọ́sí làwọ́lù olùfúnra ẹni ní fásitìwá àkọ́kọ́ torí pé bàdélì ìsánu àlẹ́ nàfṣì yìí bàfṣì yẹrọ. wọ̀lẹ́wò ẹ̀lẹ́kọ́ máa bí rọ̀ ọlọ́run mi ni wa ẹ gbàgbé ká wa everybody knows himself ama capacity imani wa ama gbàwo ní imani máa n'ime dínkù gbàwo ní máa ń lékún bó tiẹ̀ kò sì tí tí ó di àfi káàkiri òkú sáré tí má ní òsín bẹ̀ ní ìjẹ́ pé ntí àwọn àfáà ní dákàlà yẹn wà ní pé Ramadan wà lọ́kọ́ náà wà fún ìfọ̀dọ̀ ìyá Ramadan and the satellite channels táwa tí ní a ti lè pé ní Ramadan wal wasa'il al-ijtima'iyya Ramadan and the social networks. ìbéèrè sí mi àti ẹgbẹ́gbẹ́gbẹ́ mẹ́bẹ̀ẹ́ lọ́wọ́ yìí ni pé láàrin ààwẹ̀ táwa máa ń gbà àtẹ̀yí táwọn ẹni àná gba èwo ló àní ìdáhùn méjì táwọn ẹni àná ni àgbàpọ̀ òun tó bá wọn náà ni wọ́n dáa ìbéèrè kejì ni pé hẹ́lì hùnáàkà wọ̀sá ìlú ń fọ̀bọ́ ìyá fíyàwó sọ̀rọ̀ mi. sáwọn irinṣẹ́ ìgbàlódé àbí ń tá lè pè ní satellite channels tí ń bẹ lásìkò àwọn ẹni àná ìlẹ̀wà àbùlà àlédàwọn méjì jù bá mi lọ pé kò sí. hal al-wasa'il al-ijtima'iyya ṣé àwọn social network mọ̀júdà zamana sara ń bẹ lásìkò àlẹ́sì ju pé kò sí lọ bóyá àyèsí òun la fi rí káwọn sálábù ẹnìkan lè máa lóun kí wítìrí pẹ̀lú odidi kùránì ẹ̀ẹ́dẹ́ tiẹ̀ wítìrí ó bu odidi kùránì kí wítìrí kò yẹ yín pé wítìrí bí arúgbó ẹ̀yọ̀ kan ní wítìrí jẹ́ méjì mẹ́ta bí ẹ̀yọ̀ kan ká tiẹ̀ dára rẹ̀ wípé mẹ́ta ni. ثبت أن عثمان رضي الله عنه كان يوتم بختمة فهو عثمان عفان tí bá ń kí wọn tàràwé yẹ kọ́tùmà ni ó di ní kùránì ní ó fi kí iná pínpín nígbà tó ń kí wọn tiẹ̀ kò máa sáré lọ pé àwọn fẹ́ lọ jẹ̀bù ní jẹ̀bù mọ́tà lóru lómi gbogbo tí ó fi ṣe ìbádà lóru ní ó jòkó fi máa tẹ fóònù ni kí wọ́n kálẹ̀ bá kí lọ́ba lè bá wọlé kálẹ̀ bá bẹ̀rẹ̀ pé kọ́kà táyà kọ́lẹ̀ bá jẹ́ kí ni jihaj òtún wá ní jihaj náà òtún wá ní ìtàgé ọlọ́run ti lẹ̀ tó rí sometimes ago láàrin two thousand three láti bí aago mẹ́ta àbọ̀ láti jòkó títà mẹ́jẹ̀dà wáàtì à ń tẹ̀ à ń tẹ̀ à ń tẹ̀ kó ti wọlé ti bá gba ti àtúntà ìpínlẹ̀ bá àwọn afàtìrà ayé atúfàtìrà dáadáa lè yá mẹ́ta lọ nítorí wọn bá àlejò ọlá fún mẹ́sì wa lórí tó fún ìgbàwẹ̀ dáadáa nígbà Muhammad sallallahu alaihi wasallam wọn á sọ pé máa ń sọ ọmọ Ramadan ẹ máa rí Ramadan nígbà ìmọ̀ nínú wàhálà sábà ní ìgbàgbọ́ pé ọlọ́run ní kí n gbà àti ní èrò kan bọ́lọ̀ ni ó sọ mí lẹ́sàn wọ̀fẹ́ ọlọ́run máa tàkọ́jà rẹ̀ lẹ́sẹ̀ á nìkan forí ju gbogbo tí ó ṣe lẹ́sẹ̀ inú lọ́ọ̀yà mi ànábì ní màá kọ́ ọmọ rọmọdọ́ọ̀nà ìmọ̀ náà wà ti sàbá ẹni bá dúró kí wọn lóru rọmọdọ́ọ̀n ní ìdúró kí ìgbàgbọ́ pé á ọlọ́run ló ṣe lẹ́sẹ̀ àti ní ìrètí pọ́lọ́run ọba ni ó sàn mí lẹ́sẹ̀ bákan náà ló ń tọ̀ ń kọ́ gbófin ọ̀lẹ́wọ̀ọ́ máa tẹ̀kọ̀ dáná mi gbẹ̀gbẹ̀ gbogbo tó ń tọ̀hún tí o bá ti ṣe kọjá lẹ́sẹ̀ ọlọ́run tó ń jù ẹ ó sọ lọ́wọ́ bá àlejò ọ̀la eléyìí tí a ní sọ fún wa nípa bó láti máníjì rọmọbọ́ọ̀nù wa láàrin ìwọ̀sá ìlú ìṣẹ̀mẹ̀ríyà wọ́n lè kọ́nà wá sí ìfàgọ̀rí àní ẹ̀mẹ́wọ̀n tẹ́lẹ̀ ogun òwò tọ́kà rẹ bá balẹ̀ sẹ́mi rẹ kọ́ ní ojú wa ti ṣe kò lọ mo ṣe kò sọ́lá mi. àyìn ní gbọ́ inú rẹ́díò tí fúrógámù ẹ̀dá máa ń tẹ ọ lọ. àfóònù yìí níbi tẹ gbogbo nǹkan tí ó sàǹfààní lẹ́gbẹ̀rẹ́ lọ. wọ́sáàpù ẹ̀mí ni ọ̀gá wọ́sáàpù ẹ̀mí ní ìbàdí ìbàdí àná. èmi wọ́sáàpù ẹ̀mí ó fi máa tẹ́rẹ́dì non-confirmed non-offensive information kàkiri tí ọkàn bá balẹ̀ pé ẹ̀sìn wa àbáwọn nǹkan tá a pè ní wọn sáré ayò ìtumọ̀ ẹ̀yìn àwọn ìpàdé wá sí ọ̀dọ̀ ẹ̀yà tọ́kàn bá balẹ̀ pé àánú ti ọmọdọ́ọ̀nù ń ṣe ṣe kúṣe yìí fọlá báyìí ìṣàbùrù a lè lò kọ́dà yẹn lè ṣe àwọn kankan yìí mú sí ìmánì yẹn lè máa lọ kí yẹn máa nípa lọ́wọ́ kí yẹn ti kọ́ àárín yóò sì fóònù ti mẹ́rọ́wọ́ mi yìí pẹ̀lú ògbó ọlọ́run nígbàtí mbẹ́mbẹ́ mọ́tò yorùbá náà fóònù ní mẹ́lọ́wọ́ mi yìí pẹ̀lú ògbó ọlọ́run gbogbo àti kótópò títà ìlùkọ́rí mọ́sùlùmí àmúdáwó lùsẹ̀lẹ̀ mẹ́lẹ́ ìmájẹ́ nàtàyí àdáyé ní imam ahmad ẹ̀mọ́ eh, àtàmà ní mẹ́mẹ́ ẹ̀kí ìyìnà jòkó tí ní ìnáwó ìsáàlù ńlẹ̀ ṣùgbọ́n sí ìyìnà lè jòkó tó lẹ̀ kan ṣùgbọ́n wá gbogbo òwe kí àwọn ọ̀gá èṣù ṣe lórí àyè ń bẹ́ẹ̀ kíkà kan gbọ́gbù lápẹ́ mi mẹ́rin máa wo oríṣiríṣi àwọn fíìmù burúkú gbàkan ìyẹn máa ń bọ́ lẹ́sìn rẹ́ẹ̀lì gílẹ́sì àrẹ́kọ́ ni kò sí ìmọ̀nìsì ìgbẹ́kẹ̀jú ní jáde ní ìgbẹ́kẹ̀jú ní jáde ní dédé àlásán ni ìjọba rẹ̀ máa bẹ̀ wo fíìmù náà dàgó méje àárọ̀ dàgó méje alẹ́ nǹkan méjì mo ní kí dédé àkọ́mọ́kẹ́ni kọ́mọ́ta kí nígbà mi ń pè náà kọ́kọ́mọ́kù ẹ̀yìn jẹ́ ẹ̀yìn níbi àti ọdún náà sọ lọ́kàn àti sábà wọn bẹ́ẹ̀ ọlọ́run ti lórí o yá ṣé kàlẹ́ bá ní wá àti kẹta máa ń nígbà kan báyìí mo fẹ́ fi gbogbo ọ̀dọ́ ọ̀rọ̀ yìí nìkan sí ọ̀ ti jòkó sí ọmọ ìwọ́n báyìí wọ́n ti máa ń yọ máa pẹ̀lú fóònù náà yìí tí mo ṣe wáyé mo kàn lè jẹ́ kí mo ní wọ́n kí nǹkan báyìí mo bó mo lè jẹ́ kí mà wọ́n láì kí mà rí bí wọ́n ṣe kí nǹkan báyìí. gbàgbé mẹ́gbà tí fóònù ti lajú púpọ̀ gbàdúrà lọ́jọ́ àràfà anadi jọ ọ̀rọ̀ bá tẹ wọn wọn á kọ wa jọ a ah, ìgbà tí o ti fẹ́ a kàn máa gbọ́ ní ẹ̀jẹ̀ lásán a máa gbọ́ bó ni wọ́n ti ń bára bí wọ́n ti ṣe kúndùbà gbogbo a máa gbọ́ ní ẹ̀jẹ̀ lásán ọ̀dọ́ dá sí fíìsì wá tá a ní fíìsì kọ́ ntí owó òjòkó tì ńlẹ̀ tí wọ́n padà báwọn owó òjòkó tì ara wọn bí ìta bẹ́ẹ̀ gbogbo wa ti inú fídíò tó wà sí ibi gbogbo lánàá wò ní tiẹ̀ tí a ti ní fíìsì bẹ́ẹ̀ láì sí ní ẹ̀kẹ́ lọ sí àràmé ẹ̀lọ́sí ẹ̀kẹ́ lọ sí lẹ́gbogbo tí ń tẹ̀lé ní mọ́tàlá báyìí báyìí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ dáadáa ni mo ìbéèrè pé tí wọ́n lè mánéjì làákà ìjẹ́ sọ lè mánéjì mánéjì ẹ̀ kọ́ ní ṣe kọjá àlà tí wọ́n kọ́ lè mánéjì ẹ̀dá kan torí ọlọ́run jìnnà sí o kì í ṣe wájú ìlú kó wo kó tó bá ní fóònù o èyí ṣe wájú ìlú kó ọlọ́run náà takọ̀ á ní fóònù o wàá ní ìbẹ́lẹ̀ lẹ́ẹ̀kì jòkó tí mọ́sálásí máa tún náà fi là ń bẹ́ẹ̀ tí kò bóyá lọ́mọdọ́ọ̀nù iná làgbà máa àgbàmọ́ rẹ̀ ń tì náà láàgbé ọ̀rọ̀ ìdílé lórí ìbùhàbọ̀ àríwá àwọn àdìkú máa dà nà má dàrí orí tí yẹn bá kú lé lórí orí tí yẹn bá kú lé lórí rọmọdọ́nà tó o ṣe gbẹ̀yìn náà ni wọ́n fi máa kẹ́ ẹ̀wọ̀n tó o ti gbẹ̀yìn náà ni wọ́n fi máa kẹ́ zakatọ̀ ọ̀yọ́ gbẹ̀yìn náà ni wọ́n fi máa kẹ́ kùráàtì ó kà gbẹ̀yìn náà ni wọ́n fi máa kẹ́ bóòlù ni àti bó o ní ó ṣe dáa tó tàbá àjùmù pé à ah, bóyá rọmọdọ́nù yìí lágbàgbọ́ mi káwá ṣe é bá ní tèmi ìmá báwọn ẹni àdáṣe máa ń ṣe lò tí wọ́n bá kí wọn wọ́n kí sọ̀lá àtàmúwà bẹ́ẹ̀ ní kí wọn ẹni kí bí ipò ti rí ipò fẹ́ kúrú sẹ́ni bẹ́ẹ̀ ni ká ti máa ṣe lọ́wọ́ bá a lè kí àti ó dé kí ọmọdọ́nù tí a dájú kọ yìí kí ó bá wa ní ayé àtàláfíà ọlọ́run kí ó kún wa lọ́wọ́ káàdìrí àrẹ àti ńbẹ gbogbo àwọn distractions tí ó distract ọkàn èèyàn tí ò ní jẹ́ kí èèyàn rí dáadáa ṣe tí ò ní jẹ́ kí èèyàn rí iṣẹ́ láadáa ṣe ọlọ́run kó yà wá yà á kó yà á yà wá kí ó wá kàwọ́ kúnnú àwọn tí ó gbà kẹ wọn tí ó sì kẹ wọn tí ó yọ kún náà kò lọ́rùn wọn nínú ọmọdé ọ̀nà ilé náà àyíká ti ń ṣe bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ anyẹ gbà àjọkọ́lọ́ ọ̀rọ̀ gbà lọ́wọ́ wa bá ń gbà bí ọkọ́lọ́ ń gbà yìí tá a tó fẹ́ sè yìí kó gbà á lọ́wọ́ wa ju tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ kọ́lọ̀ ń kó fi wá sí kòńgẹ́ ẹsẹ̀ orí níbi èyí tá a fẹ́ pàdé ju bí ṣe máa ń fi wá sí kòńgẹ́ orí tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ. هذا والله تعالى أعلم وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك